الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته a fi ọpẹ́ fún Allah a fi ẹyìn fún a tọrọ àti ọlà fún aṣíwájú wa anabi wa muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ òní náà sì ni yaumul ahad títí oòrùn ó fi wọ̀ lónìí déètì òní ní twenty two oṣù kẹwàá oṣù shawwal ọdún fourteen forty one àkórí ọ̀rọ̀ wa ni mawkifu ahli sunna wal jamaa. من الطائفة المسمى ببوكو حرام ìhà tí alùsùnà kọ sí boko haram. ọ̀rọ̀ boko haram tí ó jẹ́ ọ̀kan nínú ìṣòro ìdààmú èyí tí àwọn kan tí wọ́n fi ẹ̀sìn bojú tí wọ́n ń dá sí wa lọ́rùn. ó ti tó ó ti lé lọ́dún mẹ́wàá tí nàìjíríà ti wọ wàhálà boko haram. ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ oríkì tí àwọn èèyàn fún Boko Haram ni pé mùsùlùmí ni wọ́n àmọ́ bí ọdún ṣe ń gorí ọdún ní ìmọ́lẹ̀ ń tàn sí i wípé kìí ṣe àwọn mùsùlùmí nìkan ni wọ́n wà nínú awo Boko Haram nítorí pé wọ́n ti mú àwọn mìíràn ọwọ́ ti bà àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram mìíràn tí wọn kì í ṣe olórúkọ mùsùlùmí ìyẹn jẹ́ ká mọ̀ wípé àwọn tí wọ́n ń pè ní Boko Haram yìí a rí ẹni tí ó ń pèrè ní mùsùlùmí nínú wọn a sì rí ẹni tí kì í ṣe mùsùlùmí ìyẹn ní nínú àwọn ìrújú tó tún ṣẹlẹ̀ nípa Boko Haram ó ní ohun tá a lè pè ní request ìbéèrè tí àwọn Boko Haram ń béèrè lọ́wọ́ ìjọba Nàìjíríà nínú eléyìí tí a gbọ́ pàápàá jùlọ lórí íńtánẹ́ẹ̀tì ó ní pé wọ́n ní kí a má lo òfin orílẹ̀-èdè nàìjíríà mọ́ ká sì máa lo òfin ti islam tá a bá tún rí àwọn èèyàn wọ̀nyí lórí íńtánẹ́ẹ̀tì wọ́n máa ka kéwú lẹ́nu bákan náà sì ni pé wọ́n máa ń múra ní ìmúra tá a lè sọ pé ó jọ ti àwa mùsùlùmí alihamdulilayi Allah ti ń bá ní ṣẹ́gun boko haram lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ rí i pé ọjọ́ mẹ́ta yìí àfẹ́ gbọ́ ìró boko haram ma, coronavirus tún ni a tún ń gbọ́. ṣe àwọn ìrújú tó wà níbi ọ̀rọ̀ boko haram ọ̀pọ̀ èyí tí ọ̀rọ̀ tèmi fẹ́ jẹ mọ́ òun náà ni bí a rí àwọn kan nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí àwọn náà jẹ́ àfáà tí wọ́n wá ń pe àwọn igun kejì tí kìí sara wọn ní. Ni Boko Haram tàbí pé wọ́n fẹ́ máa tọ́ka sí wọn gẹ́gẹ́ bí ẹni tó mọ̀ nípa iṣẹ́ ọwọ́ Boko Haram ní pàápàá jùlọ nígbà tí ọ̀rọ̀ ìlẹ̀rọ ṣẹlẹ̀ prógráàmù tí mo ṣe pẹ̀lú Oríyọmí Hamzat àti eléyìí tèmi náà ṣe fún ara mi mo mú àwọn ọ̀rọ̀ kan wá níbẹ̀ wípé nígbà kan rí nínú àwọn Boko Haram yìí nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ wàhálà wọn wọ́n rán àwọn èèyàn méjì kan sí mi gẹ́gẹ́ bí ilẹ̀ náà ṣe rán èèyàn méjì sí mi. ọ̀rọ̀ tí mo bá débẹ̀ ni pé kí àwa tí a bá wà nínú ìlú ta ṣọ́ra dáadáa àwọn tí wọ́n ń fi ẹ̀sìn bojú tí wọ́n sì ń dá wàhálà sílẹ̀ wọ́n wà níbi tí wọ́n wà nínú igbó inú igbó nílẹ̀rọ wà inú igbó ni Boko Haram ń gbé ṣùgbọ́n wọ́n ń rí àwọn èèyàn mú láti inú ìgboro nípasẹ̀ pé wọ́n ń rán àwọn ọmọ ẹ̀yìn wọn kọ̀ọ̀kan sígboro wọ́n rán wọn sí àwọn èèyàn kọ̀ọ̀kan yálà àwọn tí wọ́n ti gbọ́ òkìkí wọn tàbí àwọn tí wọn ò gbọ́ òkìkí wọn. ṣe mọ̀ pé ajẹgbodò yóò máa wá ẹni kúnra ni. àwọn boko haram ó ní iye tó pilẹ̀ rẹ̀ wọ́n pọ̀ sí i kó tó di pé ìjọba nàìjíríà ń dáná já wọn gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì àti inú ìròyìn NTA. nínú ọ̀nà táwọn èèyàn wọ̀nyí tí wọ́n ń gbà fi fa àwọn èèyàn wọ àárín wọn ìṣe pé wọ́n ń lo màláyíkà láti wá pé èèyàn ìṣe pé wọ́n ń lo àlùjànnú láti wá pé èèyàn àwọn èèyàn bíi tiwa náà ni wọ́n rán sí gbòòrò tẹ́lá ti wá mọ̀ pé àwọn àfáà lágbájá àwọn náà lákìtìyàn lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ní tara lórí ọ̀rọ̀ ẹ̀sìn so èyí tẹ́ ń bá mọ̀ nínú wọn wọ́n ràn ọmọ ẹ̀yìn wọn sí i ẹni tí wọn ọba tún tún kìkì ẹ̀ náà kódà kó mọ̀ jẹ́ àáfàá kọ́kàn jẹ́ ordinary muslim tàbí kó mọ̀ jẹ́ mùsùlùmí wọ́n iṣẹ́ wọn yìí náà ọkàn àwọn náà náà wọ́n wá sọ wípé bí àwọn èèyàn yẹn ṣe ránṣẹ́ náà ni àwọn ilẹ̀ ẹ̀rọ náà òun náà ránṣẹ́ kì í nìkan ni wọ́n rán irú iṣẹ́ bẹ́ẹ̀ sí ti ẹ bá gbọ́ ọ̀rọ̀ yẹn yé dáadáa wọ́n rán wọn sí oríṣiríṣi àwọn èèyàn nínú àwọn tí wọ́n rán wọn sí ni tó jẹ́ ibi la mo ríra mi gẹ́gẹ́ bí ẹni tí ò jẹ́ pé mo sọ lọ́jọ́ náà lọ́hùn wípé ní ti àwọn ti Boko Haram yẹn mọ́ṣáláṣí àríṣekọ́lá ni mo wà lọ́jọ́ Sunday lọ́jọ́ náà lọ́hùn tí wọ́n láwọn kan béèrè mi ní ti Ìlẹ̀rọ̀ nígbà táwọn amédé mọ́ṣáláṣí tí wọ́n bá mi àwọn abá mi lé àwọn méjèèjì ni mo kọ̀ fún wípé irú ìpè bẹ́ẹ̀ kì í ṣe ìpè tí ó wà níbàámu sí. Si, ìlànà mùsùlùmí alùsùnà wàlìjàmáà ẹ sì rí i pé mo ti sọ àwọn àlàyé ọ̀rọ̀ kan síwájú síwájú ọjọ́ tòní tá a fi ń kọ̀ǹdẹ́mù iṣẹ́ ọwọ́ bíi àwọn Boko Haram àti tilẹ̀rọ tilẹ̀rọ ni mo ṣẹ̀ sọ láàrin bíi ọ̀sẹ̀ mélòó sẹ́yìn. ṣé wá rí àwọn àfáà kan wá ń bẹ lórí nẹ́ẹ̀tì tó ga sí wípé wọ́n ń wá gbogbo ọ̀nà tí wọ́n gbà ṣe àkóbá fún àwa tá a jẹ́ àfáà alùsùnà wàlìjàmáà tá a bá ti wá gbé ọ̀rọ̀ ka ibì kan wà á darí ọ̀rọ̀ yẹn kọ ibòmíì kò sí nǹkan tó fà á tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ àwa máa ń tó fà á ohun tó fà náà ni pé e, ìjà tí ń bẹ láàrin alùsùnà àti alùlìbídíà ìjà kan ni tá a jà dọjọ́ àlèkìyàmà kò lè parí. àwa ń bá wọn jà sí wípé wọ́n ń tẹ̀lé àwọn àfáà dípò àwọn ànábì ọlọ́run à ń bá wọn jà sí wípé wọ́n ń lo ìfẹ́ inú dípò ẹ̀rí gẹ́gẹ́ bó sì yẹ ká lo ẹ̀rí. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo jẹ́ ọ̀kan nínú mùsùlùmí alùsùnà àti àwọn ọmọ ìyá mi táwọn náà jẹ́ òǹsọ̀rọ̀ pàápàá jùlọ lórí íńtánẹ́ẹ̀tì láti fi ọ̀rọ̀ àti fi ọ̀rọ̀ àti fi tú àwọn àgùntàn tó bọ́ sí ọwọ́ àwọn àfọ oníbídíà àti fi tú wọn sílẹ̀ nípa pé à ń jẹ́ kó yí ayé wípé gbogbo àáfàá tó bá ti gbére ẹ̀ kalẹ̀ ní ìgbékalẹ̀ pé òun ń ṣiṣẹ́ ìyanu ajẹ́kọ̀ọ́ yí ayé wípé òpùrọ́ ni asòkùsẹ́sìn ni ajẹ́kọ̀ọ́ yí ayé wípé gbogbo àfáà tó bá ti ń yẹ nǹkan wò yálà ó ń wo yanrìn ni ó ń tẹ yanrìn ni ó ń fi tẹ̀sùn bá ni ó ń sokùn mọ́ kùrán lọ́rùn ni láti fi mú olè ni tàbí ń ṣiṣẹ́ gálàbí táwa ń dá pè ní iṣẹ́ babaláwo gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí tá a ti sọ sórí íńtánẹ́ẹ̀tì ó ti fọ́ ọjà mọ́ wọn lọ́wọ́ wọn ò rí kọ́sítọ́mà bíi tìjọ́ mọ́ ẹ rí i pé níjọ́ ní nǹkan bíi ogún ọdún sẹ́yìn àwọn mùsùlùmí tọ́rọ̀ òye wọ́n pọ̀ lọ́dọ̀ àwọn àfọ̀njálàbí kò sẹ́nìkan tó ní àáfàá àti máa gbọ́rọ̀ ọlọ́run lọ́dọ̀ rẹ̀ bí kò ṣe àáfàá tí ó máa bá ṣáájò tí ó máa bá hàn tú tí ó máa bá jó oògùn tí ó máa bá ṣe àwúre oògùn tajà ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àgbà gbogbo àwọn nǹkan wọ̀nyí tọ́lọ́run ti wá pé kí èmi àti àwọn mìíràn bí irú mi lórí net nínú mọ́sálásí níta gbangba níkọ̀rọ̀ tá a ti jẹ́ kí ó yí àwọn èèyàn pé àwọn èèyàn wọ̀nyí kàn ń yín ni wọ́n kàn ń yín ni tán wá rí i pé ọjà àwọn ti fẹ́ tú àwọn ò rí èrò bíi wọn ò ọ̀wá yẹ wọn ò ọ̀wá sí ẹ̀yọ́nú ti tú pé kò sí ti ń jẹ́ kó o ara ti wá ń ta wọ́n kódà ọ̀kan sọ lórí nẹ́ẹ̀tì wípé ha àwọn ò rí kọ́sítọ́mà mọ́ bíi ti jọ̀hún ara ti ni wọ́n torí pé wọn ò ní ọ̀nà mìíràn tí wọ́n ń gbà jẹun wọn ò ní ọ̀nà mìíràn tí wọ́n ń gbà rówó sayé tí kò ṣe nípasẹ̀ iṣẹ́ babaláwo tí wọ́n ń dà pè ní iṣẹ́ gálàbì. wọn wá rí ọ̀rọ̀ sọ sírú wa wípé ẹ má dá wọn lóhùn Saudi ni wọ́n ti ń gbowó gbogbo wọn náà ni wọ́n mọ̀ wípé ìmbá Saudi ṣiṣẹ́ àti àwọn míì bíi irú mi wọ́n mọ̀ pé mi ò bá Saudi ṣiṣẹ́ so wọn ò rí mi àtáàkì pé à ìdí tó fi ní ká máa ń ṣe gálàbí mọ́ ìdí tó fi ní ká máa ń ṣiṣẹ́ àwo mọ́ tó fi ní ká máa yẹ nǹkan wò mọ́ ni pé à ẹ òun náà ṣe bó níye tí ń gbà lọ́wọ́ Saudi Arabia lóṣooṣù wọ́n rí pọ̀rọ̀ tèmi ò jẹ mọ́ báwọn. wọ́n rí wípé mr fisabidi láì ní mí iṣẹ́ ọlọ́run ni mò ń ṣe. wọ́n ò sì rí mi nírí ẹni tí ń ta àpò tí wọ́n ń ṣe tóun náà wá ń yọ ọ́ ṣe. mi ò ní ẹnìkankan tí ó sọ pé à ọ̀dọ̀ mi lòún ti mọ́ ṣáájú kóun lè rí ṣe kò sí yẹn bẹ̀. àwọn tó mọ̀ mí wọ́n mọ̀ mí gẹ́gẹ́ bí olùkọ́ni olùpèpè àtẹni tá a bi léèrè ìbéèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí ó sì sọ tó bá mọ̀ nípa rẹ̀ ìmọ̀ tí wọ́n mọ̀ èmi nìyẹn. so nígbà tí wọ́n wá rí mi àtáàkì lórí ọ̀rọ̀ ó ṣe Saudi ó ṣe Saudi gẹ́gẹ́ bí ó ṣe rí àtáàkì àwọn míì nú àwọn àfáàlùsùn náà bó tilẹ̀ gà sí wípé kéèyàn bá Saudi ṣiṣẹ́ kò sí àràmù ń bẹ ẹni tó bá kàn ń ṣe ni kó lọ yẹ àníyàn rẹ̀ wò kọ́mọ́ gà sí pé ládàá rẹ̀ ló ti gbà ń lé ayé ọ̀wọ́ àmọ̀ràn tí mo ní fún àwọn èèyàn wa tí wọ́n bá Saudi da iṣẹ́ dáwàpọ̀ nìyẹn tí wọ́n lọ yẹ àníyàn wọn wò kọ́mọ́ gà sí pé owó oṣù wọn ni ládàá tí wọ́n gbà ní ọ̀run torí pé ìpìlẹ̀ níbi iṣẹ́ dáwà ni fi sabilillah la as'alukum ajra in ajiriya ila ala Allah ntáwọn ànábì ọlọ́mọ sọ ni pe emi o béèrè owó ya mi o béèrè owó oṣẹ mi o béèrè owó oṣù lọwọ yín ẹ̀san mi ò sí kankan ju ọdọ Allah lọ. now wọ́n wá wò pé kí làwọn lè fi gara àwọn lẹ lọwọ ọrú wa. àwa ń gbọ tí wọn ń sọ pé à. ẹ yí àbúrò yìí mọ̀ yẹn ẹ ṣe bẹ́ẹ̀ mọ pọ́ mọ̀ nípa Boko Haram bó o mo ṣe mọ nípa Boko Haram ọ yẹ kó o sọ bí mo ṣe mọ nípa Boko Haram fàyè náà ọ̀wọ́n tó ṣẹlẹ̀ mo ti sọ ohun tí wọ́n bá wá mọ̀ jù bẹ́ẹ̀ lọ ọ yẹ kó o wá mú ẹ̀rí jáde ó yẹ kó o mú jáde náà so tó fẹ́ ni mo mọ̀ nípa ìlẹ̀rọ náà ni. àní bí lẹ̀rọ ṣe sẹ́ǹdì yẹn sí mi pé kí n máa bọ̀ wá nínú igbó onígàmbàrí náà làwọn boko haram náà sẹ́ǹdì yẹn sí mi pé kí n máa bọ̀ wá sínú igbó sambisa àbí kí n pè bẹ́ẹ̀ náà ni àwọn ṣíà náà wọ́n tún pa àwọn kan ní ṣíà tí olórí wọn gẹ́sẹ̀gìsẹ́ kí tíjọba mú ńlẹ̀ àwọn náà ti ránṣẹ́ sí mi rí àwọn èèyàn wọ̀nyí tán bá ti rí ẹnìkan tó jẹ́ takuntakun tí wọ́n rí pé òun náà ń gbìyànjú wọ́n fẹ́ẹ́ fà wọnú awo wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń fa àwọn òpè lọ́tún lọ́sì torí wípé àwọn náà ń rí i pé àwọn nídìí ọmọ ogun so wọn ò sì lè rí àlìjẹ̀nù kó lọ sójú ogun wọn ò lè rí màlẹ́kà kó lọ sí ojú ogun èèyàn bíi tiwọn náà ni wọ́n fi máa dá wàhálà sílẹ̀ ọlọ́run ti wá gbọ́n àwa àwa ti jẹ́ mùsùlùmí alùsùn náà alùsùnà ní ìlànà alùsùnà ó ní ìlànà lórí ìjọsìn ó ní ìlànà lórí ìbáṣepọ̀ láàrin aráàlú àtijọba. ìlànà alùsùnà wàlìjàmáà lórí aráàlú àtijọba ni wípé a gbọ́dọ̀ tako ìjọba a máa ṣe nà sí àfúnjọba ni a mọ̀ pé àkíyèsí síjọba wípé ọ̀rọ̀ ẹ̀kọ́ kò tí ì da ọ̀rọ̀ ètò ìlera kò tí ì yanjú ọ̀rọ̀ ààbò kò tí ì mọ̀yán lórí a mọ̀ kà sí wọn létí ẹ lọ tún bẹ̀ ṣe a sì mọ̀ fi àdúrà ràn wọ́n lọ́wọ́ a sì gbọ́dọ̀ jáde pé a fẹ́ bá wọn jà kódà nínú ìlànà àwárù súnà ni pé a gbọ́dọ̀ ṣe ìwọ́de kò parí bí a gbọ́dọ̀ ṣe ìwọ́de o ò lè rí káwọn mùsùlùmí kan ṣe ìwọ́de nìbàdàn kó o bá mi láàrin wọn mi ò ṣe rí torí pé gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí àlùsùn náà kò ní bá wọn lọ́wọ́ sí protest ẹ bá pè ní peaceful protest ẹ bá pè ní nǹkan míì protest is protest lọ́dọ̀ àwa àlùsùn náà èèwọ̀ ni àìṣe protest rébù Ni alùsùnà ka èyíkéyìí kọ mùsùlùmí tó bá ń protest ohun tí wọ́n fààyè gba mùsùlùmí alùsùnà tó bá ti dọ̀rọ̀ ìjọba òun ni pé kó ké síjọba pé eléyìí ò tí dáa èyí ò tí dáa ẹ ti gbìyànjú ń bi eléyìí ẹ ti gbìyànjú ń bi eléyìí àmọ́ ibi tó kù sí yìí ẹ lọ tún ṣe kó sì máa ṣe wáàsí tó lágbára fún wọn wípé ẹ má kówó òlu jẹ mọ́ báyẹn ṣe ń kó gẹta ń gbọ́nu rédíò tó ga sí pé ń bá ti ń gbọ́ròyìn nàìjíríà lójoojúmọ́ kò sọ́jọ́ kan tí ò ní gbọ́ pé iye báyìí wọ́n tún kó jẹ. a máa fi iná tí ń bẹ níbi ìkówójẹ lọ́rùn a máa fi dẹ́rùbà yín ọ̀wọ́ nǹkan tí àyè gba mùsùlùmí alùsùnà nìyẹn. alùsùnà ò ní protest kò sì ní dìde ogun síjọba. Si dípò kó dìde ogun dípò kó protesti yóò mọ pe àkíyèsí ìjọba yóò mọ ṣe nà sí hà ìṣítí ni yóò mọ se fúnjọba. kìí ṣe àwọn ọjọ́ wọ̀nyẹn nìkan ní ti pe mí rí pé kí n wá darapọ̀ mọ́ wọn wọ́n pọ̀ wọ́n pọ̀ káàkiri èmi ni mo sọ pé èmi ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìjọ kankan mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹgbẹ́ kankan kódà nígbà tí mo fi ṣẹgbẹ́ rí ẹgbẹ́ tàdọ́mùnù ni mo ṣe ẹgbẹ́ OTM eh, Organization of tàdọ́mùnù lè mùsùlùmí mo ṣe rí fún bí ọdún mélòó kan mo kúrò ń bẹ̀ mo tún ṣe Universal Muslim Brotherhood ohun tó jẹ́ kí n kó bẹ́ẹ̀ náà ni wípé tá a bá fẹ́ jẹ́ alùsùn náà kò pọ̀ dandan ká wà nínú ẹgbẹ́ kò pọ̀ dandan ká wà nínú ẹgbẹ́ ohun tó pọ̀ dandan ni wípé ká ní àáfàá tá a mọ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ tá a bá sì jẹ́ àáfàá ká lákẹ́kọ̀ọ́ tá a mọ̀ fi ìmọ̀ tá a bá ní tá a mọ̀ fi kọ́ ọ tá a bá sì jẹ́ ìmáàmù ká mọ̀ mógún tó mọ́sálásí ibi tá a bá ti jẹ́ ìmáàmù lọ́ba parí a sì mọ̀ sènà sí àfúnjọba èmi wá ní ẹgbẹ́ yẹn ni èmi wá ní ẹgbẹ́ òkèlè ni èmi wá ní ẹgbẹ́ ìrẹsì ni gbogbo oyún kìí ṣe ara kìí ṣe ara ẹ̀kọ́ tí a kọ́ tí wọ́n kọ́ wa yanjú nípa ìlànà mùsùlùmí alùsùnà wàlìjàmáà. so tẹ́nìkan bá wa ń sọ wípé ẹ àbúrò àyímá kan ọmọ nípa boko haram ọmọ nípa boko haram ó yẹ kí yẹn tó ní èsì ọ̀rọ̀ fún ní àfikún àwọn tó ń pè boko haram yìí wọ́n máa àtáàkì gọ́ọ̀mẹ̀ntì wọ́n máa àtáàkì aráàlú ìyẹn tako ìlànà alùsùnà wàlìjàmáà alùsùnà wàlìjàmáà kò ní àtáàkì gọ́ọ̀mẹ̀ntì àníṣe èèwọ̀ ni protest lọ́dọ̀ alùsùnà tèmi jẹ́ ọ̀kan nínú èèwọ̀ ni kódà àwọn tí ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ mi tó bá lọ jọyìn àwọn tí bá ń ṣe protẹ́sì ń gbọ́dọ̀ mà torí pé ẹ̀kọ́ tí mò ń kọ́ wọn ni pé kò sí protest lọ́dọ̀ mùsùlùmí torí pé gbogbo protest ẹ fẹ́ fìyà jẹra yín ni protest tẹ́ ẹ pè ní peaceful protest eh, peaceful demonstration yóò padà wá yọrí sí wàhálà ni tí ẹni tí ń lọ gẹ́gẹ́ rẹ̀ tẹ́ kó bá a. àti pé ń bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ìjọba kèsì pé kọ́ fẹ̀hónú hàn tí ó wàá fààyè gba àwọn jàǹdùkú níparí ni ó fi rí nǹkan gbà lọ́wọ́ ìjọba. so ló fi gá sí pé alùsùnà wal jamaa a lòdì sí kíyàn ṣe protest sáwàá ta lòdì sí kíyàn ṣe protest láwa sọ pé Boko Haram lọ́rọ̀ wákàn Boko Haram yẹn ṣe protest ń tiẹ̀ Attack gangan ni àwọn máa àtáàkì ìjọba ẹ gbọ́ pé wọ́n lọ sí police station wọ́n lọ dáná sun wọ́n lọ sí barracks wọ́n lọ wọ́n lọ sínàbọ fún iye wọ́n lọ yìnbọn fún wọn wọ́n pàdé àwọn tí ń lọ nu mọ́tò gẹ́gẹ́ wọn wọ́n pa wọ́n sí islam nu ìyẹn kọ́ ni islam.